àmọ̀dé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀ ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀ ọ̀kan lòun ò wẹ̀kùn eré o eré ayọ̀ ọ̀kan lòun ò gọ̀pẹ̀ eré o eré ayọ̀ ọ̀kan lòun ó tààrùn eré o eré ayọ̀ ọ̀wẹ̀kùn ọ̀wẹ̀kùn ọ̀wẹ̀kùn eré ọ̀gọ̀pẹ́ ọ̀gọ̀pẹ́ ọ̀gọ̀pẹ́ eré o eré ayọ̀ ọ̀tàrún ọ̀tàrún ọ̀tàrún eré o eré ayọ̀ ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀ ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀ ọ̀kan lòun ò wẹ̀kùn eré o eré ayọ̀ ọ̀kan lòun ò gọ̀kùn ọ̀kan lòun ó tààrin eré o eré ayọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀n ẹ̀fọ́fọ́ wẹ̀kún ọ̀wẹ̀kún eré o eré ayọ̀ ọ̀gọ̀pẹ́ ọ̀gọ̀pẹ́ ọ̀gọ̀pẹ́ eré o eré ayọ̀ ọ̀tàrún ọ̀tàrún ọ̀tàrún eré